dúpẹ́ fún náà àti dúpẹ́ fáwọn stars wa náà abẹ́lẹ́ ọba kí ó dáhùn kó bá ṣe àlékún ìmọ̀ àti àánú fún wa kó sì jẹ́ kí wọ́n pẹ́ láyé lórí dáadáa náà ìbéèrè mi lórí ọ̀rọ̀ tí a ń sọ yìí náà ni nípa awuyewuye tó ń lọ gẹ́gẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ àkídà yìí náà ló dá gbogbo wàhálà tí ó ń lọ ní so ibi tó máa ń fún mi ní yìí because bẹ́ẹ̀ni máa ń ṣe ń wo àwọn kíní yẹn lórí kíní ó máa ń ta mí lára gan nípa àwọn tẹ́ pé lórí irọ́ ni wọ́n ná ń bèrè mùnákọ́ṣà lọ́wọ́ àwọn olùmọ̀ àmọ̀dí táwọn olùmọ̀ ṣe fẹ́ ṣe mùnákọ́ṣà pẹ̀lú wọn ṣùgbọ́n báwo la ṣe lè ṣe láti ẹ̀sìn lè pa àwọn because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń wo comment bí comment ló máa ń dùn èmi jù nípa báwọn tí ó mọ̀ kankan báwọn ṣe máa ń bú àwọn àfà so kí ni ẹ lè rúpa lè ṣe ṣé ká ṣe mùnákọ́ṣà pẹ̀lú wọn ni àbí báwo la ṣe lè gbé gbà tí a fi pa àwọn èèyàn lẹ́nu mọ́. Jazakumullahu khairan. Assalamu alaikum. Kí ló dé tó jẹ́ pé ẹ̀pùrẹ̀ tí máa ń trápù lọ, àwọn Sunni, ọmọ àti ọ̀pá àwọn ṣíà òfin ṣe Muslim. Ìgbé aráàlú àwọn náà ń kírun ní mọ́ṣáláṣí. Wọ́n ní àwọn máa ń trápù dáadáa. Ẹ̀pùrẹ̀ táwọn bá dẹ̀ lọ, lọ́dọ̀ pé àwọn ti ń gbọ́ lẹ́kṣọ̀ lọ́dọ̀ àwọn àfà àwọn máa ń gbé wọ́n máa ń sọ pé àwọn ṣíà wọn kì í ṣe mùsùlùmí wọ́n dẹ̀ ń kírun kí ló dé tó fi rí báyìí. naam alhamdulillah torí àsìkò wasalaatu wasalaam ala rasulillah lórí ìbéèrè àkọ́kọ́ ọ̀rọ̀ nípa ó ṣe múná kọ́ṣà kò ṣe múná kọ́ṣà pẹ̀lú àwọn alólùbídà yìí ẹni tí yàrá ti mọ̀ pé ó jó nífẹ̀ẹ́ nú àti ṣe mọ̀nà kọ́sà pẹ̀lú rẹ̀ ìmá nira ní tó fà á nìyẹn mọ́mù ṣáfi rahimahullah ó ní kóun bá ẹni tóun bá tó bá jó nífẹ̀ẹ́ nú òun ò ní bá ṣe mọ̀nà kọ́sà torí pé onífẹ̀ẹ́ nú onímọ̀ ń wí nìyẹn pẹ̀lú àyè mọ̀kàn. so ìyẹn ló fà á sẹ́ pé ibù nípìnlẹ̀ gangan múná kọ́ṣà ìṣe tí islam gbà wọlé àmọ́ tí mọ́síláhà bá ń bẹ́ ń bẹ̀ òun láá ṣe mọ́síláhà sì nìyí yóò mọ lórí pé àwọn tá a fẹ́ bá ṣe nìyí tí wọ́n ní ikhlas àwọn tó bá ní ikhlas tí wọ́n bá bá ṣe múná kọ́ṣà ìyẹn ní debate kò sábúrú ń bẹ̀ ṣùgbọ́n àwọn níbi dí àwọn yìí wọn ikhlas wọn kéré gan-an ó kéré gan látara ìdé ìsìpadà àti kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ ẹ mọ̀ pé ìkíláàsì wọn kéré wọ́n ti ṣe fanáwù wọ́n ti tán sínú lànà tuntun wọn yẹn wọ́n ti tán sínú ẹ̀ bí ẹ̀bá dẹ̀ rí báyẹn nìyí tọ̀ ọ̀rọ̀ títí ẹ̀ ti fú yẹ ọ̀rọ̀ káwọn ẹlòmíín máa ń gbàtàn jẹ pẹ̀lú ẹ̀ òun làwọn àfọwọ́ gbajúmọ̀ tá a bá wò ó bí àpẹẹrẹ alukwanul muslimun àwọn àfa sunna wọ́n ń lọ sínú tíra àwọn àfa àwọn gangan láti mọ́ ọ̀rọ̀ wa èyí tó nílùú mùnàkọ́ṣà fídíòs àwọn àfa àwọn náà ń gbé jáde kò sí nílùú mùnàkọ́ṣà jẹ̀mọ́ tẹ̀blíkì wá dà wá wọ́n lọ sínú àwọn tíra àwọn nìyí wọ́n mọ́rọ̀ wá kò sí nílùú mùnàkọ́ṣà bọ̀ tó bá pẹ́ tọ̀ wọ́n bá tẹ̀ sí síẹ́lì náà bèrè mùnàkọ́ṣà àwọn afá àtẹ̀lẹ̀ sí wọn ṣùgbọ́n kò sí tó jọ nígbà tí ẹgbẹ́ jẹ mùnàkọ́ṣà nígbà ní ókè o níta rí inú fàdọ́là mọ́ eléyìí ó rọ́ǹgì o ẹ yọ kúrò níbẹ̀ o ẹ lọ Pakistan wọ́n dé Pakistan ẹ lọ India adé India ó yá ẹni tó da ẹlẹ́m̀bẹ́ nínú sàárè ẹlẹ́bà nínú sàárè ṣe pé ọ̀nà wá dì tó kún bẹ́tà kéèyàn wà áfítà àwọn ẹni tó dá sí pé wọn ò tí wà affected pẹ̀lú àdádálẹ̀ títí wọn ní tó fa tí mọ̀nà kọ́ṣọ̀ fi wà welcomed nìyẹn ẹlẹ́ẹ̀kejì kí ló dé tó dá sí pé àwọn ṣíyà fi jẹ́ wọn máa ń sọ pé wọn ṣe mùsùlùmí bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n máa ń kírun àkọ́kọ́ ká mọ̀ dájú pé èèyàn kírun kò túmọ̀ sí pé mùsùlùmí ni lóòótọ́ èyí táwọn ò fi tètè dá mùsùlùmí mọ̀ ni pé ó ń kírun ṣùgbọ́n a tún sọ fún wa nípa kan pé ní àkídátú àsọ̀híhà káwọn náà bá ń wo ìpọ́nà ká fi mọ lórí òpó ìsìláàmù márààrún nǹkan kan ló síwájú ìrun níbi àríkánu alìsílám àbí anábì sallallahu alaihi wasallam ní alìsílám aláhàmsì ó ní ìsìláàmù ọlọ́run mọ́pa lórí ẹ̀ka mélòó márùn ṣahádàtú an la ilaha illallah wa anna muhammadan wa rasuluhu àkọ́kọ́ nù wa iqamu salah ìmọ̀ kírun sàwárí èèyàn tó ń kírun ṣùgbọ́n ṣàádà rẹ̀ ń kọ́ ó mẹ́hẹ̀ irú ẹnìyẹn nìyí àwọn àfọwọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́nà méjì tí ṣàádà rẹ̀ bá bàjẹ́ tákìdá rẹ̀ yìí bá ti bàjẹ́ dé lẹ́vù tó lágbára wọn ní kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tí ò bá bàjẹ́ dé lẹ́vù tó lágbára ó bàjẹ́ o àmọ́ kò bàjẹ́ lẹ́bù tó lágbára wọn ní oníbídíà ni nísìnyí àwọn ṣíyà wọ́n gbà pé tá bá ń sọ àwa ní agbọ́lọ́ngbọ́ agbànábì gbọ́ àbí ibi tá a fi gbàgbọ́ wa lẹ́nu kí ẹ bá sùn náà lọ Kùránì pátápátá ní tẹ́mọ̀ nìyẹn aminu billahi wa rasuli ní tẹ́mọ̀ rí nìyẹn àmọ́ lọ́dọ̀ wọn aminu billahi wa rasulihi wa aliyin ati ali ali ni wọn ẹ gbọ́dọ̀ fi sí lọ́dọ̀ wọn so àwọn náà ti gbà pé ali lára wọn kula fáwù ni àbí lára àwọn sọ̀hábà ni lára àwọn kùlàfà ni lára àwọn ẹni rí ni lára àwọn ẹni tí ó wà lùjẹ́nà ni kódà lára àwọn alùbàṣà ni tánàbí ti fún nírọ̀ ìjẹ́nà ilé ayé ló wà àmọ́ kò dé lẹ́bù táwọn gbèdé yẹn tó ń bí wàhálà nìyẹn tó dá sí pé àwọn àṣíyà tó rọ̀ wá fi àwọn afáwọn ní ìdájọ́ wọn mẹ́nu wọn tí wọ́n Ali gan ló yẹ kó jẹ́ nàbí kìí ṣe Muhammad sallallahu alaihi wa sallam ó bẹ nínú wọn tó láti pé wọ́n gbé Ali gan lékè ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó bẹ nínú wọn bẹ́ẹ̀ ó bẹ nínú wọn tó wọ́n gbà yìí pé àwọn ìmáàmù àwọn wọ́n ní ìmáàmù méjìlá ó bẹ̀rẹ̀ lórí Ali tó lórí ọmọ ọmọ rẹ̀ Hasan àti Hussein bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbà yìí pé ẹni tó bá kò lè dẹ́ṣẹ̀ kò lè ṣàṣìṣe fúnra wọn gbà pé àwọn ìmáàmù àwọn nìyí wọ́n ní kápá láti gbófin kalẹ̀ lọ́wọ́ ara wọn àwọn ò gbọ́dọ̀ gbélé yìí gbọ́ bẹ́ẹ̀ ni kò sí ìmáàmù náà tí ó wà gbófin kalẹ̀ lọ́wọ́ ara rẹ̀ nínú ìsìláàmù yìí kò sí ibi táà ti mọ mọ́fin qala Allahu qala Rasul kí lọ́lọ́run sọ kí lànà bè sọ ni tọ́ọ̀ tàbá tó fẹ́ mú òfin òun ni tí ó jẹ́ ìfẹnukò àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí ìmọ̀ràn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ní tó fà á nìyẹn tí àwọn ṣíyà fi jẹ́ oníbídíò wà nínú wọn kìfìrí wà nínú kò sí ṣíyà tí ó jẹ́ súnní tí ó jẹ́ ní súnà tó ti àkọlù sókùnmù tí wọ́n lè fún ṣíyà oná ni kí ni bídíà oníbídíà wà oní kìfìrí ó bẹ nínú wọn wallahu a'lam náà.